من عليه من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا أعطينا الحكمة وفصل الخطاب فإن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقى الله وبعلا نجله أترى إكياتي جفوا سواجه داء الفاوى الشقاوى النبي محمد صلى الله عليه وسلم ìfẹ́ ọlọ́run kó mọ bá nábi náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àti 2692 lábẹ́rẹ̀ láàrọ̀ àbí báàbù lẹ́yìn sàrkàzìbó alẹ́rẹ̀ yóò bẹ́yìn náà báàbù ní ọkùnrin lẹ́yìn sàrkàzìbó kéèsì òkúrọ́ ni alẹ́rẹ̀ yóò bẹ́yìn náà ìdí bá pé ń kúrọ́ sàtúnṣe láàrin àwọn èèyàn ẹni táwọn Yorùbá máa ń pè ní irọ́ súnnà ẹ̀dọ́ pé ó fẹ́ sàtúnṣe láàrin àwọn èèyàn wá kúrọ́ lábọ́já ó ní kí n bí ọ̀ ó ní ṣètọ́ lórí wà rẹ̀ wọn kò lè ẹran kọ́ ọbẹ̀ tó bẹ̀rẹ̀ pé ṣètọ́ ló wà ní lábọ́já kọ́lẹ̀ ó ti kábàámà kábàámà wọ́n náà bá ti yọra sálámà sí ọ̀rá rẹ̀ nìsí ó ní àdébí ni lẹ́sẹ̀ káàdì bó kéèsì òpùrọ́ ni alẹ́bí yóò sì lè ọbẹ̀ iná nàás ẹni ń ṣàtúnṣe láàrin àwọn yẹn at is 2692 حدثنا عبد العزيز ابن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن بن شهاب عن حميد بن عبد الرحمن أخبره أن أمه أم كلثوم بنت عقبة أخبرته أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أم موتان أم كلثوم أما بني عقبة obìnrin yìí fóun màmá òun ni ó ń fóun ní ròyìn pé òun gbọ́ tí ànábì muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ sọ báyìí pé laysa al-kadhibu alladhi yuslihu bayna an-nas yamna khayran aw yaqulu khayran ànábì sọ́ra mi kìí ṣe òkúrọ́ ni ẹni tí máa ń ṣàtúnṣe láwọn àwọn yẹn tó bá láni àdáadáa wípé ó ní bó ń bí ọ yà oníṣìṣẹ́ lọ́wọ́ àrìn náà ń tó ń délé òru mú sọ̀rọ̀ yẹn aw yaqulu àbí sọ̀rọ̀ dáadáa sọ̀rọ̀ dáadáa ní sọ láti ṣe àtúnṣe ó ń tọ́ wọn dẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ yẹn a máa ń sọ eléyìí kìí sí òpùrọ́ ni eléyìí wọ́n dáa pé irọ́ súnà irọ́ súnà ó di wà àdìsú 2693 báàbù kawlu imam li asahabi izhabu bina li nuslih báàbù kásíwá tó sọ́wọ́n yẹn ẹ̀dá kùn jálọ ìjálẹ̀ sàtúnṣe nílé ń àmúgbọ́ pé wàhálà ń ṣẹlẹ̀ ń ìjálẹ̀ sí àtúnṣe ń kásíwájú bá gbọ́ pé wàhálà ń ṣẹlẹ̀ ń kan tó bá ti sọ fún un kọ́ wá wọn jama kó sì lọ síbẹ̀ lọ sí àtúnṣe báàbù kawla imam li ashabihi báàbù kásọ́ ti sọ́wọ́n jama rẹ̀ ìzàhábù bínà nùsùlẹ̀jájọ́ débìnrin kan lọ محمد بن عبد الله حدثنا عبد العزيز بن عبد الله الأوي سني سي وإسحاق ابن محمد الفروي قال عن حدثنا محمد بن جعفر عن أبي عازم عن سعد بن سعد رضي الله عنه وقال سيدنا سعد بن سعد أن أهل القباء اقتتلوا حتى ترموا بالحجارة أما جماني قباء قباء ni masasi àkọ́kọ́ tan di kokoko nígbà tó lọ sí Madina ayi kan be ko Kuba ó ti di ara Madina ó ti di ìlú Nis tẹ́tẹ́lẹ̀ bí ìlú tukan lẹ́yìn ìlú ni wọ́n ti di ìlú Madina nìsí àbí dúró síbẹ̀ wọ́n ti kùmá síbẹ̀ misasa ni wájú láàrin àwọn jẹ́mọ́ bẹ̀ wọ́n bára wọn bọ́sẹ̀ sí lẹ́kùn síra wọn ó di ata tara hamu bil hijab rẹ̀ kúmọ́ lẹ́kùn mọ́ra wọn fa okubira rasulullah sallallahu alaihi wasallam bi zalik ìròyìn wa kan níbi lórí eléyìí fakara ìzàbò bina nuslihu bainahum níbi ẹjẹ́ àlọ́ ṣàtúnṣe láàrin wọn ó di ẹjẹ́ àlọ́ àwọn munafik ni wọ́n wọlé máa wọn mùsùlùmí lá ní Kùbá àrù wọn kọ́ mọ́sálásí máa tí wọ́n pè ní mẹ́sọ̀dì dọ́rọ̀ máa tí ọ̀tẹ̀ àwọn akẹni mùnáfikún ti gba kọ́ntúrà dáwà lálẹ́ ara rẹ̀ mùsùlùmí pàtí ẹ̀rí wọ́n rí pé mọ̀dínà ń ti ń fọ́ọ̀mù dáwọ́là wọ́n akọ́ máa ti sẹ́gbẹ̀ máa ti kù bá àlábì wọn ni wọ́n sọ bẹ̀dì bọ́là lọ́wọ́ gan ló sọ bá mi pé mákìnnù máa fi láéláé látẹ̀kùn mu fi abàdà máa kírun bẹ̀rẹ̀ mọ́sílì dọ́là ọdí wa máa ṣe kò bá yẹn olùyọ lábẹ́ pé tí ẹ bá lọ sí Madina ọ wà nú ọ̀nà mẹ́rin tó yẹ kéèyàn lọ ọdí ọ wà nú ọ̀nà mẹ́rin tó yẹ kéèyàn lọ anabi Muhammad sallallahu alaihi wa sallam olùyọ tó bá lọ sí máa ṣe kò bá aṣọ sẹ́lọ̀ láti ilé rẹ̀ torí yẹn rákà méjì ìmọ̀lẹ́kí rákà méjì wọ́n lọ́wọ́ fún lálẹ́ tó ṣe ń múra ni ìyẹn gbà lẹ́yìn tó ṣe ń múra ni. أودي و الله مسافر على ان مسجد اسس على التقوى وما في يقالون بكره قالوا ما نعرف شو ما نعرف شو كان يقالوا ما ولا ولا القران الكريم ولا لا اله الا الله نعم عليس اجرين باب قول الله تعالى في الله زوج ان امرأة خافت من بالها سيد بالي, ṣe báàbù kan lóyún náà ni báàbù kan lọ àtọ báàbù kan olùlá ìta ara báàbù lọ pé ní emiratin akásọ́tìmí báàlì anusunzan tí ìyàwó bá ń bẹ̀rù pé káì wàhálà ń bẹ láàrin pẹ̀lú ọkọ òun ó di ìrọ́dà nítorí kó dẹ̀kọ̀ ìfọ̀n fọlájú náà bẹ̀rẹ̀ iná ọmọ ayùsọ̀lẹ́hà ìsọ̀lẹ́hà kò sábúrú mẹ́kún náà bẹ̀rẹ̀ wọ́n ti sọ́lọ́ yẹn lọ́dọ̀ àjò èyí tẹ́lọ̀ ní káwọn yorùbá nínú yẹn àwọn yorùbá ọlọ́run kún ní ètò sọ́lọ́ láàrin ọkọ àtìyàwó tí wọ́n pe àwọn ẹbí ọkọ tí wọ́n pe àwọn ẹbí ìyàwó tí wọ́n jókòó tí wọ́n ṣe àwọn èèyàn wá níbẹ̀ àwọn òní ọ̀rọ̀ tí ọ̀tún kan ń lọ kọ́ọ̀tù ọ̀rọ̀ tí ọ̀tún kan ń lọ kọ́ọ̀tù kọ́ọ̀tù kọ́ọ̀tù ni wọ́n máa lọ yóò bọ́ọ̀dì ẹ̀fọ́ramọ́rọ̀ kọ́ọ̀tù rárá rárá yóò bá ní wọ́n pé àìsí kọ́ọ̀tù dé tó ṣe ọ̀yà bí wọ́n yàrá dáre àmọ́ ọ̀rọ̀ kọ́ bí i pé ọ̀rọ̀ ọdún lẹ́nà lè sọ ni yorùbá wọ́n pè wọ́n ṣàtúnṣe wọ́n dẹ̀ ẹgbẹ́gbẹ́ jẹ̀bi wọ́n sọ fún wọ́n sọ pé tó ṣe yí ọ̀bá mu ó sì yé ọlọ́mọsá àfẹ́rẹ́ yìí wọ́n lọ́ọ̀bà sáànù ọlọ́ọ̀bà la ilaha illallah kádó báyìí láàrọ̀ yẹ̀mí nígbà tó ní mílá kàrí fún ọlọ́ọ̀bà ìtìjẹ́ ní mílá foríjì ọlọ́ọ̀bà sáànù ọlọ́ọ̀bà wala la ilaha illallah sallallahu alaihi wa sallam muhammadin wa ala alihi وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام جمال سكاك علي قال إمام بعد السود 2695 àti 2696 àbí? mi ò rí 2004 تو تو نعم حدثنا قتيبة بن سعيد حدثنا سفيان بن هشام عن أروة عن أبيه عن عائشة رضي الله عنها كان بيزوا مبعض مواسيد عائشة رضي الله عنها إن امرأة خافت من بالي أن شوزا تي أو بان بيب لدو قولي بي وعلى أدسل أو إرادة ريقتي كان هو رجل يرى من امرأة ألا ما لا يوجبه هناني تي أقومي باري لا يوين تي تلونه أدني كبر أو غيره بأي برقاني كبر أو غيرها إذن يريد فراكها تبقى في ليه فتقول أمسكيني ما بقومي ليه بقومي نوم wàásìm lè máa ṣe ìta èyí tó bá wẹ̀ tó bá ń kówó kó sí fún mi ní ìpè ó ní káàlá lábáàsá ìntàràdíà kò sábòrò ń bẹ̀ tó bá di ọ agri láàrin ara wọn tẹ́kọ̀ bá rí nǹkan lára ìyàwó tó bá rí pé káàyè léyìí kò bá mu tí àwọn abẹ́rẹ̀ fi káà ìyàwó ọkọ̀ wọn pọ̀ wùtì kò sáàbùrú ń bẹ̀ẹ̀ pé kó bìnrin ọ̀sẹ̀ mo fara máa kí ẹ máa wà lọ́dọ̀ mi lọ́jọ́ méjì kí ẹnu kéwọn kí máa lọ́dọ̀ ìyálé mi ní ọjọ́ mẹ́wàá ọjọ́ márùn mo kò sáà burú bẹ̀ lọ́kọ́ wọn súnmọ́jọ àgbẹ̀ ìbá in tọrọ àbíyà tọ́nu yìí gbàgbà ó di wa wallahu ta'ala alam sádìsẹ̀ náà ni àbí ìtàkàtà tó dédé múlá kàlọ́jì fún ọlọ́ọ̀bà ètò jẹ́ mi sẹ́mi náà fún ju ọlọ́ọ̀bà subhanaka allahumma ilaha illa anta astaghfiruka wa atubu وعليكم السلام دلوقتي نعم ọmọ ènìyàn ah subject ka change ó yẹ pé wọ́n àwọn fẹ́ra wọn yẹn ìwà wọn bá wọn mọ̀ ìyàwó yẹn lè bọ́ọ̀rẹ̀ kẹpàdé àbẹ́rẹ́ yẹn kẹpàdé ó ka change tó wá rí nǹkan tí ó rí lára rẹ̀ years ó di wá rí changes lára rẹ̀ ọkùtà ẹ̀ ọmọbìnrin yọ ẹ̀ka fúnra wálẹ̀ tó gbogbo àwọn jọ bẹ̀rẹ̀ gbèsè ayé àwọn kọ́ ó di ẹni tí máa ń fa ju àwọn onímọ̀ràn àbọ̀ rẹ̀ ó di ẹni máa fa wàhálà yẹn jù ní àwò pé ọ̀yá ah, kò lè bímọ ní àti ó lò bí ọdún méjì ọdún mẹ́ta ó ti tó àti kò lè bímọ ìtọ́ àràkóhùn kọ̀ẹ́lẹ̀ tí ní káwọn ti ìyàní mọ́kọ̀ ohun ọ̀yá kó fẹ́yàwó mi nígbà kó fẹ́yàwó mi. bẹ́ẹ̀ni ó di yé kò sí jíò lè ṣẹlẹ̀ changes lè dé bá ọkọ àbí changes lè dé bá ìyàwó for example ọ̀rọ̀ mò ń sọ̀kọ̀ láti kí láìpẹ́ yìí tá a sọ̀rọ̀ ó ń tọ́ wọn sọ ẹnìkan wọn fi ń pẹ́ ẹbí lé lórogún ni ìyàwó mi yóò wà helpful yóò máa assist ọkọ rẹ̀ gan-an mọ́tò wà lónìí kan gara tí ọkọ bá fi mímọ́ ra ikú fẹ́fẹ́ àwọn kejì báyìí wàhálà dénú wàhálà dénú kọlọmú gbọ́yẹ mú gbọ́yẹ gbogbo ẹ̀mí ìyá ìlòkù gbogbo ìrànlọ́ tí máa fi ọkọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ báyà ń pa owó skúù àwọn ọmọ kẹ̀kẹ́ tí máa ń rà lọ́kù sí rẹ̀ ó di sọ́sídì yọ̀yọ̀ kó bẹ̀ ni sọ̀rọ̀ sọ pé ìrànlọ́dún tẹ́kùn jẹ́jẹrẹ kìí ṣe nítorí ti tọ́lọ́ ni ó di èso gbogbo eléyìí ma àwọn nǹkan kò sí ní olè tẹ́lẹ̀ àbá bẹ̀rẹ̀ síbi ó di ìyàwó méjìlẹ̀ ní lọ́fọ̀ tẹ́gbẹ́ níyàwó mẹ́ta mẹ́rin ni kò bá yẹ yín ẹ wá kó sẹ́mi ọ̀làjì alájú lè sọ̀rọ̀ ayé fún yín dáadáa ẹ pé àbútọ́ yìí rọ̀bà dá sọ̀rọ̀ yìí kó àwọn ọ̀sọ́jú àkóyà ń gbọ́ ọlọ́run gbalẹ́dì fún wa. àwọn alẹ́kùn sẹ́lá ń dìlà.

ọ̀rẹ́ rẹ̀ wá ọ̀nà káwọn fún ìgbòho rẹ̀. ṣé ìyá. kápá ohun ọkùnrin ara rẹ̀ bá lórí láti àwùjọ ìyá ọmọ rẹ̀. ọ̀rẹ́ rẹ̀ ló ń gbé bá a ti lọ sọ̀rọ̀ ọ̀dà kẹta tó wá wà ní ṣẹ́jú wa táwọn mú un lọ àwọn àti ìlú tó pamọ́ ní táwọn bá ní káwọn sọ ìdí ọkùnrin nígbà eléyìí ọ̀dà eléyìí àtúnṣe kọ́ lọ́n ti ń bẹ̀rù wọ́n balẹ̀ jẹ́ gan nígbà yẹn pé obìnrin yẹn ló déètì burúkú yẹn kó tún àṣírí rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ pààyàn irú obìnrin bẹ́ẹ̀ pààyàn irú bọ́ yẹn máa tó lọ lè ṣe ọ́tíráì àmì kùmù yẹ́rù bìyẹ́ di ọ́tíráì yẹn ọba sọ̀rọ̀ yẹn kó sọ fọ́kọ rẹ̀ ni máa yẹn lè má sọ ó ti di wọn lọ́wọ́ ti di wọn lọ́wọ́ àmóbìnrin ní dáyà pé ẹni tó ń tọ́tẹ̀lẹ̀ yìí máa ń tó láyà láti wá fọ́ jáde nínú ilé burúkú yìí yóò tún lè tún náà sínú lọ́dọ̀ ọkùnrin lóṣù lọ́dọ̀ yìí ṣáàpù ṣáàpù láti láti ṣe tí tó ṣe kò lẹ̀ sí ètè sí òsì lọ́ra àwọn èèyàn lótọ́ ọlọ́mọdé àbùkù wà ní lọ́fàá ń tọ́tẹ̀lẹ̀ yẹn ọ̀rẹ́ kẹta ẹni ò sí dáadáa ńgbà tó ọ̀rẹ́ kejì yẹn tó ti tọ́ pé òun fẹ́ lọ sí ẹkún jọ lọ ni kókó sí àwọn méjì ní sọ pé fẹ́ kọlu ìfẹsẹ̀ òní oye àmọ́ kó sì nà sí àfún ni kó sì nà sí àfún pé n tó ń ṣe yé ọba ó ti kó pé ó jẹ pé ni mo ń parí jà fún ọkọ àtìyàwó kan ọkọ ẹ wá ní àwọn olè ìfẹ́ mà lẹ́yìn ọmọ mẹ́fà àbí ọmọ márùn ọmọ wọn ó kéré jù márùn ni àbí mẹ́fà wọn à ń jà à ń parí jà fún wọn ọkọ̀ yẹn wá lọ pé òun ò lè fẹ́ máa pé wọ́n ń lọ lé ológun ń lọ lé ológun ó di ọwá ní òun rí gbàtọ̀ jáde lé ológun òun ní òun sí dáadáa ìyàwó ní lọ́lọ́pọ̀ mọ́ mo dá ẹgbẹ́ sọ pé lápájá wọ́n lè jáde nìkú lápájá mo rí ọ ọ̀tá àwọn ọ̀sọ̀rọ̀ kan oníyọ̀kà rí pé ọ lè kíyàn bẹ́ẹ̀ ni òun ní sọ ó ní ní ológun ni mo á fún lẹ́gbàmbù kan tó tẹ̀lẹ̀ mi wọ́n tà ń ṣiṣẹ́ barka fi ń bẹ̀rẹ̀ mọ́ nǹkan báyìí bẹ̀rẹ̀ à ń pè ní baba dógó yẹn oníbàbà adé blocks yìí ní gàṣà ní Abuja rògbà gàṣà òfin tó báyìí hàn in the late 80s ni a máa gé block ní ọlọ́wọ́ ni so tí n bá wá máa yẹn lọ mo máa park mọ́tò dé ilé rẹ̀ so yín park síbi kan yín máa fẹsẹ̀ ń gba kọ̀rọ̀kọ̀ báyìí lọ bá a dógó là ń pè àṣé ilé àfáà bàbá ẹlẹ́yẹlé bàbá kan bí ẹlẹ́yẹlé àfáà yorùbá ni ògbọ́nsọ ni àṣẹlẹ́gbẹ̀rẹ̀ lọ́wà bàbá jọ ń pè takaba bàbá jọ ń pè ní ìmọ̀ràn bàbá rẹ̀ bàbá yín ọ̀rẹ́ ẹgbẹ̀rẹ̀ náà ló náà wà àwọn wà báyìí bàbá yẹn wà báyìí sotí máa ń lọ yẹn màá park síbi fíìlì kan tó ń bẹ̀ ní báyìí lọ síwá àmọ́ síwá kí a kì í àwa síwá àníjọ kan pẹ̀lú ọmọ bàbá múránà ọmọbìnrin yọmọ yẹn nǹkan tí ẹ̀rántí kọ rẹ̀ mọ́ so ọba ìfẹ́ dálẹ̀ bá ní mo lé ó ní ah, àmì rẹ̀ mọ́lé wa ẹlẹ́gbẹ̀ẹ́ lé wa lè máa pààkì síbẹ̀ lọ́dọ̀ àfà tẹ́ máa lọ múlẹ̀ mi àfà òun yà á bí tẹ́ máa pààkì sí à mú wùlọ o tẹ́ máa pààkì sí bàbá lọ́dọ̀ àfà bàbá ẹlẹ́yẹlé èmi ẹlẹ́yẹlé. bó ti dé akọ lẹ́yìn léhùn mo ti pé bí ológun ni bàbá yẹn ó jẹ́ ó ní à kó làwọn yẹn máa sọ pé bí tẹ́tí máa gba agbára nù bá ti débẹ̀ nù mo máa ní à arábìnrin ni akọ̀nù ọkọ̀ àtúbí mẹ́ta nù ọkọ̀ ibi pẹ̀lú ẹ̀dì kan kọ́ bọ̀rọ̀ bí lọ tún yé mi. obìnrin ni ọmọbìnrin ni ni ọmọbìnrin náà abẹ́rẹ́ máa gbé ọmọ bàbá yẹn kan bẹ́ẹ̀ gbogbo ó ti yẹ yín bàbá ń bá abádébẹ̀ ló bá ní ibi tí a máa pààkì sí ni mo ní bẹ́ẹ̀ àmọ́ kì í bàbá àfàkà ní tí a máa pààkì àkàkà ń bá àdúgbò yẹn mo á ní káwọn jẹ̀mọ́ yẹn kó tó kalẹ̀ àwa lọ sílé dógó mo á pìjáde mo ní wà ní kíni zuwa ní mo ní ní ní kékeré zuwa kẹ̀ ní màá náà kò sẹ́jú bẹ́ẹ̀ kọ́lé ńgbà yẹn mo ní màá pèjú bàá gé blocks. òun náà mà wala ya wọ́n láàyè àwọn máa ń rò pé bàbá lọ bàbá ẹlẹ́ẹ̀lẹ́ ìmọ̀ rẹ̀.